ààfin olùkóró ti ìlú kóró ọba àrẹ̀mú ni a wà yìí níbi tí àwọn ajínigbé ya bò ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ àná tí wọ́n sì pa ọba aláyé náà tí wọ́n ju olórí àti ọmọbìnrin kan tí wọ́n ju wọn gbé lọ. ìwádìí fi hàn wípé àwọn ajínigbé yìí wọn ò tí ì pè kí a mọ ohun tí wọ́n fẹ́ bóyá wọ́n béèrè fún owó ránsọ́ọ̀mù tàbí nǹkan mìíràn títí di àsìkò yìí a ò mọbi tí olórí àti ọmọ náà wà. ta ni wọ́n sọ fún pé wọ́n fẹ́ ra ice block. náà mo kàn ń mú ọkùnrin jẹ eh, ká eh, ló lè fún wa ní. ká ló lè fún wa ní jíjẹ ìsọ̀rọ̀ kéré kan ló wà. kí ni wọ́n gbé wá. they even break. ìyàwó eh, àmọ́ ẹ̀kan wà tó escape. ṣé wọ́n lè pe bọ́ọ̀lù náà there, there are two sets. One set may be only old man kan tó wà lẹ́yìn ìjọ dáa síbẹ̀. Àwọn set kan ló bá àwọn méjì ló wà pẹ̀lú ẹ̀dẹ̀ náà mẹ́ta ló wá bá kábíyèsí síbà. Fi ọmọ yẹn ní wọ́n na kábíyèsí pẹ̀lú Wọ́n ní kí kábíyèsí náà. Kábíyèsí ó dà wọ́n lọ́wọ́ ṣáà ń tẹ fóònù. Ìgbà iná fáyà kò ló bá cup. Eh, cup tó fọ́ wọ́n tún wá wọn náà i think àwọn tó lọ bá bàbá yẹn wọ́n ga ẹ̀jẹ̀. wọ́n kọ́ wọn fẹ́ kí bàbá yẹn. ó mọ tó ṣẹlẹ̀ kó pariwo. ó pariwo the man máa gbọ́ ìró ìgbà so ó jẹ́ possible kó give away. then the man is good bóyá ríbi tí wọ́n fi kidnap àwọn ẹni tó wà ṣe pé kí ni wọ́n gbé wá mobility. No, they came on foot. Even while we were mm, chasing them. Park, yeah. Bikes. Eh, no, they just no. Àgbà this morning ta ń tẹ̀sí wọn. Ojú ẹsẹ̀ wọn ni a ṣe ìṣe. Okay, aha, mo ń bẹ́. No, let him talk now. Let him talk. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ni mo wà tí wọ́n pè mí ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Eh, Ṣé ibẹ̀ ni mo wà wọ́n àtàwọn pè mí pé this something something is happening kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní wọ́n wà àwọn òbòrò àwọn kidnapper wọ́n wà lọ́dọ̀ kábíyèsí ni wọ́n yìnbọn yìnbọn aráńká mi mo ṣáà mú fóun pa àwọn kọ̀ọ̀kan wọ́n níbẹ̀ ni this and that so why come here lánàá yẹn ó ṣe díẹ̀ it's more than thirty minutes one hour tó hmm. ráyè tó mo fẹ́ kó wọn jẹ́ kí n kó wọn ní àwọn olè fún kí n máa dábọ̀ they they have to hmm. join me why come so bá ṣe ń bọ̀ gbà tí mo fẹ́ gun òkè tá máa gun tó láti sí kòròmbì mo rí mo rí iná torchlight like up to four or five tó kọjú sí ṣáìdì ọ̀nà yẹn ojú ọ̀nà mẹ́rin lọ́sùpọ̀ yẹn ń bọ̀ so mo wá sọ fún ẹni tó gun mẹ́ṣẹ́ yẹn pé ah ṣé kò ń ṣe àwọn pípọ̀ wọ̀nyẹn ni torí ọlọ́dẹ ò ní tán iná mẹ́rin papọ̀ so pé ó likely kò jẹun mo dẹ̀ ìmẹ́lẹ́lẹ́ mo délé lánàá yẹn mo sọ fún àwọn èèyàn pé see what I saw o this is what I saw ẹ jẹ́ ká make arrangement àwọn kan níbẹ̀ kọ́ àwọn kan láwọn ni àwọn kan ní ká ṣe one or two things before kan tó lọ. ok so side yẹn ni ti rí machine yẹn ṣá. kò ṣe machine ẹsẹ ẹsẹ oh, iná iná iná yẹn ni like four touch light. so along the line gbà tó wá di àṣà àṣà padà lánàá yẹn. àwọn làmì tì wá. Eh, bàbá ṣe dé lànà yìí bàbá ṣe dé lànà tí wọ́n sì létà wà. Eh, bàbá ṣe ah, dé wọ́n sì létà wà. ẹ eh, bá olùkó tó lù kó yìí. onílà sọ pé ó ti pẹ́ pẹ́ even ká tó dé gan àwọn èèyàn wa wọn fẹ́ jẹ́ gáàdì wọn báyìí ọ̀nà ibi tí wọ́n gbà jẹ́ gáàdì wọn. Ah, àwọn gáàdì wọn lọ àwọn èèyàn ti wà ní ṣáàdì ibẹ̀ nísìnyí no mo mí pé lálẹ́ àná láàárọ̀ yìí àárọ̀ ni kì ṣe one gáàdì wọn ṣe wọ́n ya píkọ̀ kábíyèsí bíi. Hmm because they met me here. Mm. They asked question from me. A ṣẹ̀ṣẹ̀ gbé kábíyèsí lọ nígbà kan dé ni immediately náà dẹ̀ ya picture yẹn. Wọ́n ya gbogbo lẹ́nu. Ok ok kì í jẹ́ ẹ̀rín àtàwọn ọlọ́pàá náà gbé wọn lọ náà. ọlọ́pàá náà gbé wọn lọ. Ṣùgbọ́n àti bábá gbé wọn kí àwọn sójà tó dé ẹ̀ẹ́dẹ́ ní immediately yẹn náà láti ṣe ọ̀hún so wọ́n dẹ̀ sí bí wọ́n yà á dó lóòótọ́ ni. bọ́sà ẹ máa trace ibi tí wọ́n báwo ni nígbà tí wọ́n jáde ṣé báyìí wọ́n lọ ni àbí báyìí. ìgbà tí wọ́n jáde ṣe é mọ̀ pé. olórí wọn pariwo ni. ṣé ẹni tá bá ní ẹja sòótọ́ tá bá ní báyìí náà gbà à ni tá bá ní báyìí náà gbà à ni because gbogbo wa kò òṣìjú kábíyèsí nìkan olórí bàbá tó bàbá ilé tiẹ̀ ló wà bàbá òun fún un bàbá òṣì bí bàbá lòun jẹun ni wọn wá bá òun ní ìlú ọtún ọmọ ẹ pẹ̀lẹ́ òṣìjú nìkan ló ṣe wíyá. so kí ló ṣẹlẹ̀ ok má jà ẹ̀rí mọ́dé ni ká nígbà tí wọ́n jáde ṣáà wọn gbà ó ti ó ti ó ti escape gbà tó rí pé nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn ó ti escape hmm. gbà tí. so kí ni ó ṣẹlẹ̀ ìwọ ojókòó pẹ̀lú kábíyèsí ni àbí. Ok. kábíyèsí nínú yàrá ok. ok ìgbà yẹn ló kàn án. then àwọn mọ́mí nǹkan ẹ̀wọ̀n dúró nulẹ̀. tó ṣẹlẹ̀ ok. okay sorry sir. ibo ni wọ́n gba ẹ̀sìn. èwo ló gbọ́ tán sọ. english náà sọ irú wo english wo. kò lè mọ ah, kò lè mọ fílẹ̀. bí àwọn mélòó ni. No, it's not. ọ̀nà wà lọ́wọ́. kálógún jẹ wá fún dáàdì tí ìtọ́ mu. gbàtọ́ wà ní ọ̀dà nìyẹn kálógún pé nítorí nǹkan tó mo gbọ́ náà ni. wọ́n jáde. ṣé bẹ́ẹ̀ mọ̀ gbọ́n nǹkan tó sọ ó ní ìgbà tí tí wọ́n fáyà rẹ̀ jáde pé kí ni lọ sọ fún tó wá tẹ̀lé ẹ wá bí. ìgbà tó lọ pé àwọn ọdẹ yẹn tí wọ́n tẹ̀lé ẹ. òun ló lọ pé àwọn ọdẹ wọ́n wá nígbà tí wọ́n ti mú ọwọ́ tán. ṣé wọ́n ò bójú náà àwọn ti sọ pé òun ò bójú náà. But this morning, is our later trace their leg mm. through this back of this place. Okay. So area bí tí mo ti ń sọ pé mo rí iná yẹn ọkàn bí tí mo wà tí mo sọ pé mo rí iná hmm. bẹ́ẹ̀ náà gbàjá. Ṣáìdì wo ni páàkì ṣé ká ló wọ páàkì? gbàgbà wọ́n wá lọ jáde sí ọ̀nà ògbìn yẹn gangan dáàmú ọ̀nà ògbìn ọ̀nà ògbìn yẹn gangan náà rìn olórí àti gẹ́ẹ̀kejì náà gbé yẹn wọn wọ bàtà àti àwọn tó tẹ̀lé wọn àwọn pípọ̀ yẹn wọ́n wà wọ́n bàtà wà lẹ́sẹ̀ wọn bọ̀ ẹsẹ̀ olórí àti gẹ́ẹ̀kejì náà gbé yẹn wọn wọ bàtà ẹsẹ̀ náà fi rìn ojú ọ̀nà yẹn náà rìn láti fi tó ti jáde yẹn lọ far far place tán mú wọn lọ tán bá tún sẹ̀ mú wọn wọnú gbó lọ. jẹ́ ká wo ṣáìdì bẹ́ẹ̀. sàkẹ́tọ̀ lọ ẹgbẹ́ kẹsì ẹ̀ lè sí àwọn olóyè àwọn olóyè àtọ́rọ̀ àwọn olóyè àwọn balọ̀gbọ̀ àwọn kan. nísìrò wọn ti lọ. a rí wípé ìjínigbé ó wọ́pọ̀ níjọba ìbílẹ̀ èkìtì àti òkè ẹ̀rọ kí ni ó tún ṣẹlẹ̀ gangan. tẹ bá kíyèsí ẹ rí i pé a ní àwọn igbó tó tó tó pọ̀ gan-an very fast vast uh, forest òye yìí fún wọn ní ó fún àwọn adúláwì ní olùrẹ̀pẹ̀ láti farapamọ́ ṣùgbọ́n gómìnà ìbílẹ̀ ìpínlẹ̀ Kwara pẹ̀lú ipa tó ń kó lórí pé àwọn sójà àwọn military pé wọ́n wà ní agbègbè láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn sí i ó tún dínkù tí ìbá yìí pé lítà gbọ́ ní àná yìí ó tó jọ mẹ́ta tá a tún gbọ́ irú ìṣẹ̀lẹ̀ báyìí. tó ń kó òye rẹ̀ ókè Thank you. àwọn sójà àti àwọn ọmọ ogun sójà náà ni àwọn náà wà níbi tí wọ́n sì ń ṣiṣẹ́ ní báyìí wọ́n fẹ́ tọpasẹ̀ ibi tí wọ́n gbé olórí náà gbà. Thank you.

most likely wọ́n lè gbà no o mọ bí sọ́ọ̀sà mo fẹ́ wò báyà ibi yìí wà á lè fi dé ìyàn lè eh, gbà òun ò mọ ibi tí wọ́n gbà wọ but most likely tí wọ́n gbà bí ni because ẹni tí wọ́n bọ́ ẹ̀gẹ́ tí wọ́n mú tó tẹ̀lé eh, ni wọ́n ní ṣáìdì bíi ni wọ́n ti pè eh, wọ́n pè. ṣó nìkan ló wà ń bẹ́ẹ̀ mọ́ ẹ. wọ́n bá pè.

labour. Ojú wà ojú tẹ fọ́sìn. Ọ̀nà yìí ó já lọ báyìí bá. Ẹ kò ní gbogbo gbòòlò. Ọ̀rẹ́ nà ó kàn mú ọgbà tí yíyí láti máa gbà sí ojú ọ̀rẹ́. ọ̀nà náà ni èyí náà lẹ́sẹ̀. ó dà fún àwọn tó ń ṣiṣẹ́ nínú. àtọ́rẹ́ àwọn tó ń bẹ wá ń ṣe kínní ọ̀hún àwọn náà ti wo gbogbo ọ̀nà yẹn dáadáa. wọ́n ti tọ́jú ẹ̀ sódà sí lálẹ́ yẹn ọwọ́ yìí ti wọ̀. They won't. They won't. Because the people already the phone they are taking to Abuja. In Gwagarada now they track the phone to Gwagarada. Eh? Yes. Ẹ eh, fóònù kábíyèsí. Eh. Gwagarada ló wà báyìí l'Abuja. The phone. Mm, the phone. He hmm? left with the phone. Mm-hmm. Just yesterday. What did they go Gbalada? Mm, what did they go Gbalada? Around, around uh, 11. We went to Honda. By he was. He was crazy. So gbogbo bí ìnáwó lè gbà. No, no, no, no. Mm -hmm ṣé press yìí hmm. ah. ọ̀rọ̀ press kọ́ ni tán lọ yìí ah, ní later on bóyá lọ́la ọ̀túnla my voice will be here when we are have a better picture than we can now talk. Ah. tí máa sọ̀rọ̀ ní ìsìn i'm just talking empty that's why we are looking at okay eh, we will talk maybe tomorrow or next let's have some ideas. first. All right. kutoka ng'ombe kwa maji mpaka chuka la ng'ombe. Okay. a rí wípé àwọn ti ya bo inú igbó wọ́n sì ń tọpasẹ̀ àwọn ajínigbé náà lọ. láti rí wípé wọ́n dóòlà ẹ̀mí olórí kábíyèsí àti ọmọbìnrin náà tí wọ́n gbé sá lọ. tí a bá yẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ìlú Kúrò la wà ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara a sì wà ní ààfin kábíyèsí Oníkòrò ti ìlú Kúrò tí àwọn ajínigbé pa ní nǹkan bí aago mẹ́jọ alẹ́ àná tí wọ́n gbé olórí àti ọmọbìnrin kan tí wọ́n gbé sá lọ ìlú kóró la wà ní ìjọba ìbílẹ̀ èkìtì ní ìpínlẹ̀ kwara ìlú yìí ni a gbọ́ wípé àwọn ajínigbé wọ́n ya bo ibẹ̀ ní nǹkan bíi aago mẹ́jọ alẹ́ àná <clears throat> wọ́n ya bo ààfin wọ́n ní àwọn ajínigbé náà tó bíi méje wọ́n pa ọbalayé ìlú yìí wọ́n jí olórí gbé lọ àti ènìyàn kan ṣe àgbọ̀ wípé ó jẹ́ obìnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá tún gbọ́ wọ́n ní àwọn ajínigbé yìí wọn ò tí ì pè kí a mọ ohun tí wọ́n fẹ́ bóyá owó ni tàbí ohun mìíràn ó já sí wípé títí di àkókò yìí a ò tí ì mọ ohun tí àwọn ajínigbé náà fẹ́ àti ọ̀nà láti dóòlà olórí àti arábìnrin tí wọ́n gbé lọ ṣùgbọ́n a rí wípé àwọn ọlọ́pàá àwọn sójà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù wọ́n ti wà ní ìkàlẹ̀ láti rí wípé ètò ààbò ìlú yìí náà ó gbé pọn àgbàlá kábíyèsí náà ni a gbọ́ wípé àgbàlá yìí ni kábíyèsí jòkó sí tí wọ́n mu mọ́ọ̀tì tí àwọn ajínigbé náà sì já gbogbo tí wọ́n yìnbọn pa wọ́n ibi tí wọ́n pa wọ́n sí ni àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà ni wọ́n bùjẹ̀ pẹ̀lú tá ń wò ní ojú àwa yìí àwọn ènìyàn ló sì dúró sí ìsọ̀rí sọ̀rí tí wọ́n ń dárò kábíyèsí wọn tó lọ. Thank you. gbọ́ ni nísìnyí tó wá kan gbọ́ pé wọ́n yẹ ló scare everybody síta kí ló ní ìbọn tí nǹkan ní ìṣẹ̀lẹ̀. orí ìkànnì BBC Yorùbá náà ni a wà ààfin kábíyèsí mi àga wọn sì tún ní pẹ̀lú. nínú ààfin báyìí a rí àwọn ìjòyè tí wọ́n jókòó tí wọ́n sì ń dárò lórí kábíyèsí wọn tí àwọn ajínigbé pa a ó ní àǹfààní láti bá ọ̀kan lára àwọn ìjòyè sọ̀rọ̀ ẹ káàsán sọ orí ìkànnì BBC Yorùbá la wà a fẹ́ kí ẹ dárúkọ yín lóye àìtìjẹkẹ babatúndé. Ah, kí ni irú ìyẹ̀wò lẹ jẹ nínú ìlú yìí. olùkọ́tún of koro. ǹjẹ́ lè ṣàlàyé bí yóò ṣe sọlẹ̀ ní àná. àlàyé yẹn ó ṣòro ṣe nítorí wípé eh, ilé mi ó jìnnà sí Ìbàdàn ṣùgbọ́n nígbà tí àwa gbọ́ ìró ìró àwọn èèyàn tán kí tán ṣá káàkiri àwa náà wá pé kí ni wọ́n kí ló ṣẹlẹ̀ ẹnìkan wá sọ pé nílé kábíyèsí o àwọn gbọ́ pé wọ́n yìnbọn níbẹ̀ pé àwọn ò nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí olóyè yìí ìlú náà gbéra àwọn ọ̀pọ̀lọpọ̀ olóyè ti débi ṣáájú mi nígbà tá a dẹ̀ dé a dẹ̀ dé a rí òkú kábíyèsí yẹn lẹ́ẹ̀lẹ́ẹ̀ gbà wọ́n ti pa kàlọ́kà tó dé gbogbo wa kò sẹ́ni kankan tó lè sọ bí sẹ́yìn yẹn ṣe ṣẹlẹ̀ ètè ẹni tí ìbá tẹ̀ tún ràn wá lọ́wọ́ òun ni olórí wọn wọ́n dẹ̀ tún mú un lọ àwòrán lórí títí dìsì àtàná yẹn láti wà níbí tá à ń ṣe gbogbo tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí olóyè ìlú tí ì wọn ṣùgbọ́n tọ́ a pé ọlọ́run aláàánú yóò bá wa wá gbogbo àwọn tó ṣiṣẹ́ ibi wọn torí ó bani lẹ́rù àti ìrírú ẹ̀rí nílùú ọjọ́. kí ni orúkọ olórí àti wípé olórí àti ta ni wọ́n tún gbé lọ. agbọ́ kí lorúkọ olórí ò mú kọ́ lórí olórí olórí làwa máa wà o. àwọn mélòó ni wọ́n gbé lọ. olórí àti ọmọ kan ó tóbi àwọn ajínigbé yìí tóbi mélòó. a ò mọ aláìkọsẹ́nì kankan nínú wa tó lè sọ iye wọn kò sí ẹni tó lè fún wa ní information bóyá mẹ́wàá bóyá mẹ́ta o kò sí kankan tí òkùnkùn ló ṣe sí gbogbo àwa tẹ́ ń wò yìí. ní báyìí ǹjẹ́ ti gba ìpè látọ̀dọ̀ wọn láti mọ ohun tí wọ́n fọ́ ní pàtó. àti ìrí ìpè kankan. wọn ò tí ì pè yín ẹ ò sì mọ nípa olórí àti ẹni tó kù tí wọ́n gbé